praise the lord hallelujah àmọ́ gbé ọlọ́run ga ní wákàtí àti ìṣẹ́jú yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tó fi fún mi látúntì wà pẹ̀lú yín ní wákàtí yìí lórúkọ jésù ìyanu ọlọ́run yóò máa ṣẹlẹ̀ nú ayé yín gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé today is your day tó máa wáyé ní gbogbo ọjọ́ Wednesday a sí ní sídíò báyìí kó lè dáná la bá ká tàfi ti wà nínú àgìjù tá a wà nínú rẹ̀ yìí kìtẹ́ tún ṣe àgìjù náà ibẹ̀ náà ti dìlú ṣùgbọ́n mo lo wákàtí fi gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù ògo rẹ ta gbé pamọ́ sínú igbó lórúkọ Jésù kó jáde agbára májẹ̀mú ọlọ́run olódùmarè ó yá kó wu wọn jáde tí a bá rí ohunkóhun tó ń dìstọ́bù ayé rẹ tó ń dìstọ́bù ògo rẹ lọ́wọ́lọ́wọ́ kó bàjẹ́ májẹ̀mú ọlọ́run olódùmarè ó yá kó bà wọ́n jẹ́ torí pé ẹ̀ ń gbọ́ mi torí pé ẹ̀ ń rí mi lórúkọ jésù kẹrí àánú gbà ìyanu ọlọ́run kó ṣẹlẹ̀ nínú ayé yìí lónìí gbogbo májẹ̀mú ibi lórí yín kó jóná. No agbára òṣì lórí yín kó bàjẹ́ ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ kẹrí àánú gbà lórúkọ Jésù ìràwọ̀ yín kó fọ̀hùn kó jáde lórúkọ Jésù ògo yín kó jáde ìlérí àti májẹ̀mú Ọlọ́run Olódùmarè ó yá kó wá sí ìmúṣẹ lórúkọ Jésù kẹrí àánú gbà lọ́wọ́lọ́wọ́ kẹrí àánú gbà lórúkọ Jésù kẹrí àánú gbà ìwọ tó ń gbọ́ mi lọ rí àánú gbà lórúkọ jésù lọ rí àánú gbà nínú oṣù kẹfà la wà yìí lórúkọ jésù ohun rere wà yín rí ìrànlọ́wọ́ ọlọ́run olódùmarè kó dìde fún ọ gbogbo ibikíbi tí wọ́n bá wà tó ti ń gbọ́ mi lórúkọ jésù ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí ilẹ̀kùn àánú ṣí fún ọ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀kùn àánú ṣí fún ọ ọlọ́run má jẹ̀mú ó yá kó la ọ̀nà fún ọ ibi tí a wà yìí nínú igbó ló wà láyé ìgbà kan àwọn kan ló lànà wá síbí nísìnyí ó ti lajú lórúkọ Jésù níbi tí a ti há ọmọ gágá agbára ọlọ́run olódùmarè ó yá kó gbé ọ jáde ìwọ tó ń gbọ́ mi agbára ọlọ́run kó gbé ọ jáde lórúkọ Jésù agbára ọlọ́run kó gbé ọ jáde ìrànlọ́wọ́ ọlọ́run olódùmarè ó yá kó dìde fún ọ ní gbogbo ọ̀nà kó àánú gbà lórúkọ jésù kò rà àánú gbà ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ̀ ń wọlé ó yá kẹ́ lọ rí àánú gbà ẹ̀yin tí ẹ̀ ń bá mi ṣí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kẹ́ rí àánú gbà lórúkọ jésù mọ́mọ́ ló má jẹ̀mú tá a fi pe orí òkè yìí lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù má jẹ̀mú yẹn kó gbé yín dìde lọ́wọ́lọ́wọ́ má jẹ̀mú yẹn kó gbé yín dìde àánú kò wá yín rí àánú kò wá yín rí ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí ọjọ́ òní a pè ní ọjọ́ àánú lórúkọ Jésù lọ́rí àánú gbà lọ́wọ́lọ́wọ́ lọ́rí àánú gbà lọ́wọ́lọ́wọ́ lọ́rí àánú gbà lọ́wọ́lọ́wọ́ lọ́rí àánú gbà àánú àánú ó dáa kéèyàn rí àánú gbà tó bá jí láàárọ̀ kó béèrè fún àánú kò sí ohunkóhun téèyàn bá ṣe láyé yìí tó bá ti rí àánú gbà lórí rẹ̀ bíbélì sọ wípé ó ti rí ohun gbogbo lórúkọ Jésù torí pé òun gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lọ́rí àánú gbà májẹ̀mú orí òkè lórúkọ jésù oya kó gbé ọ dìde lórúkọ jésù oya lọ rí àánú gbà ìrànlọ́wọ́ ọlọ́run olódùmarè oya kó dìde fún ọ gbogbo májẹ̀mú ibi tó ń ṣiṣẹ́ ibi lórí rẹ oya kó jóná lórúkọ jésù májẹ̀mú ibi lórí rẹ kó jóná lórúkọ jésù májẹ̀mú ibi lórí rẹ kó jóná lórúkọ jésù àní kó jóná ìyanu ọlọ́run kó ṣẹlẹ̀ ògo olúwa oya kó bú jáde ìlérí àti májẹ̀mú rẹ̀ kó wá sí ìmúṣẹ ìrànlọ́wọ́ kó dìde fún yín bàbá ẹ má bọ́ sà ẹ wá bá mi súre fún àwọn èèyàn yìí lórúkọ jésù bàbá orí òkè yìí ni ẹ mo fẹ́ kó súre fún gbogbo ẹ̀yin èèyàn mi yìí lórúkọ jésù bó dẹ̀ ṣe ń gbọ́ bó ṣe ń ṣí ẹ prógrámù yìí lórúkọ jésù ìrànlọ́wọ́ dìde fún yín bàbá mo fẹ́ kẹ́ wá bá mi gbàdúrà fún àwọn èèyàn yìí ẹ sọ gbólóhùn bíi méjì sínú ayé wọn lórúkọ jésù gbogbo èèyàn ló ń wò yín báyìí ẹ bá mi gbàdúrà fún wọn. orúkọ jésù. àmín ẹ sọ̀rọ̀ sókè sá. orúkọ jésù. àmín. orúkọ jésù. àmín. ọlọ́run ìjọ àpọ́sítélì Kristi kó súre fún yín. àmín jésù. ó gbàdúrà fún yín. àmín kó ṣẹ́gun fún yín. àmín. kẹ́ẹ̀dì aláyọ̀. àmín. oṣù kẹfà tẹ wà ìyanu ṣẹlẹ̀ ìyanu ńlá kó ṣẹlẹ̀ nínú ayé yín. àmín lórúkọ jésù. ọlọ́run bẹ sára wò mm. ó bẹ elizabeth wò nínú oṣù yìí áńgẹ́lì olóore mm. aláàánú kó bẹ̀ yín wò. àmín jésù. kó ṣe ìyanu láyé yín. àmín. kẹ́ẹ̀rẹ́ àánú gbà. àmín. kẹ́ẹ̀dì aṣẹ́gun. àmín. kẹ́ẹ̀dẹ́bi gíga. àmín kẹ́ ẹ ṣe ṣe rere ọkàn yín kó balẹ̀ ẹ ò ní dààmú ẹ ó tẹ̀síwájú nígbà tí kristi bá dé ìjọba ọ̀run àjọ jọba àjọba jésù jọba ó ti rí bẹ́ẹ̀ kò yí padà àṣẹ ọ̀run gùn lórúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín bí bàbá ṣe wí sínú ayé yín àní kó rí bẹ́ẹ̀ ìyanu ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ògo olúwa kó bú jáde ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o èmi náà ò ní pẹ́ mi ò sí ní sídíò báyìí ìrìn àjò náà láàrin la fi dé orí òkè yìí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún yín èní ni today is your day èní ni ọjọ́ àánú rẹ ọjọ́ ògo ọjọ́ ìfọkànbalẹ̀ ọjọ́ ìgbéga ní ọjọ́ òní jẹ́ fún ọ ìwọ tó rí programu ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tó ń ṣí ẹ̀ lórúkọ Jésù ò pàdánù èní èní yìí máa ní àpẹẹrẹ inú ayé rẹ. Amen ọ̀rọ̀ tí bàbá sọ sínú ayé gbogbo èèyàn tó gbọ́rọ̀ lórúkọ Jésù yóò so èso rere nínú ayé yín lórúkọ Jésù ọ̀rọ̀ náà yóò ní ìtumọ̀ nínú ayé yín ọ̀rọ̀ náà ni ayé fi ń ba tèèyàn jẹ́ o kì í ṣe wí àtègbò mo máa ń sọ fún yín dáadáa wípé ọ̀rọ̀ ni wọ́n fi ń ba tèèyàn jẹ́ ọ̀rọ̀ náà dẹ̀ ni wọ́n fi tún tèèyàn ṣe mo wá fi ọ̀rọ̀ yìí láti fi tún ayé yín ṣe tá a bá rí iṣẹ́kíṣẹ́ tá a ṣe lórí yín tá a ṣe lórí rẹ ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù iṣẹ́ yẹn kó bàjẹ́. Uh lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ yẹn kó bàjẹ́ ọ̀rọ̀ la fi dá ayé àti ọ̀run nínú John one verse one ó sọ wípé lẹ́yìn ọ̀rọ̀ ó ní a ò dáhùn kóhun ọ̀rọ̀ náà la sọ la Ọlọ́run sọ ó ní kí omi kó wọ́pọ̀ lọ́tọ̀ omi dẹ̀ wà bẹ́ẹ̀ ni ó ní kí koríko wà ìkoríko wà ó ní kí ẹranko wà ẹranko dẹ̀ wa, ó ní kí ìmọ́lẹ̀ wa ìmọ́lẹ̀ dẹ̀ wà ìmọ́lẹ̀ dẹ̀ mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ bẹ́ẹ̀ ni òkùnkùn kankan ò lè borí rẹ̀ lórúkọ Jésù òkùnkùn ò ní borí ayé rẹ̀ ògo tó gbé wá sáyé wàá rí lò bí olúwa ṣe ń bẹ tẹ̀mí ṣe ń bẹ rí lò lórúkọ Jésù rí ògo ẹ lò ìwọ tó gbogbo ọ̀rọ̀ ta ti sọ sínú ayé rẹ ní wákàtí àti ìṣẹ́jú yìí mo sọ̀rọ̀ yìí sínú ayé rẹ tó bá rí àmì ṣe lórúkọ Jésù ọ̀rọ̀ jáde báyìí àṣẹ tẹ̀lé ọ̀rọ̀ kó bà á jẹ́ ọ̀rọ̀ yìí sínú ayé rẹ láti ba ọ̀rọ̀ ìrandíran ọ̀rọ̀ ìrandíran tó ń ṣiṣẹ́ lórí ayé yìí wọ lónìí ọ̀rọ̀ jáde lónìí ọ̀rọ̀ kó bà ọ̀rọ̀ jẹ́ ah. ọ̀rọ̀ burúkú tó ń bẹ nínú ayé rẹ mo sọ̀rọ̀ yìí sínú ayé rẹ ọ̀rọ̀ yìí kó dàbí kankan ah. bẹ́ẹ̀ ni kó dàbí ọṣẹ ó yá kó wẹ̀ ẹ́ mọ́ ah. ọ̀rọ̀ yìí kó dàbí omi ó kó wẹ̀ ẹ́ mọ́ nínú psalm one verse one ó ní. Eh, a sì wẹ̀ ẹ́ mọ́ ó sì dà ó dẹ̀ funfun bíi eh, ègbòwú bẹ́ẹ̀ ni ó ní òfunfun bí ègbòwú lónìí ọ̀rọ̀ yìí jáde sí ọ ọ̀yà àwẹ̀ ẹ̀ mọ́ kúrò nínú ègún ìran tí kì í jẹ́ kí ọmọ ológo lọ lónìí àwẹ̀ ẹ̀ mọ́ kúrò nínú ègún ìran tí kì í jẹ́ kí ọmọ ológo lọ lónìí ọ̀rọ̀ ìwẹ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó jáde nínú rẹ̀ ègún yẹn lónìí ọ̀yà ó jáde nínú rẹ̀ ègún má tẹ́gbẹ́ tó ń bẹ nínú ìran rẹ̀ lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ àní jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè àní jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run agbára olódùmarè àní kò jáde nínú ègún táyé fi ọ́ sí àní kò jáde kúrò níbẹ̀ àní kò jáde lọ́wọ́lọ́wọ́ àní kò jáde ọ̀rọ̀ ayé rẹ̀ ti dayọ̀ ògo ayé rẹ̀ bù jáde bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórí àánú gbà ibi tí a fi oríire rẹ̀ pamọ́ sí lónìí ọ̀yà wọ̀bẹ̀ lọ ọ̀yà wọ̀bẹ̀ lọ ọ̀yà lọ sóríire orí gbé ọ débẹ̀ orí gbé ọ débẹ̀ orí gbé ọ débẹ̀ orí gbé ọ débẹ̀ ilẹ̀ ìlérí rẹ ta ní fún ọ nígbà tọ́lọ́run sọ fún Abraham ó ní jáde kúrò nílẹ̀ bàbá rẹ̀ ilẹ̀ òòṣà ni òṣùpá ni wọ́n ń sìn oòrùn ni wọ́n ń bọ ńbẹ̀ bẹ́ẹ̀ ni òun ní ìran bàbá bàbá Abrahamu ń bọ olúwa wá rí wípé àyànfẹ́ òun ni kò lè wà nínú ègún yẹn kò lè ṣoríire ó ní jáde ó ní tó bá dẹ̀ fẹ́ jáde ìwọ àti aya rẹ nìkan ni kò mú jáde ó dé tíìtì ó rò yìí pé bóyá òun ti òun ti dé ilẹ̀ ìlérí ọlọ́run ní rárá máa lọ títí ó fi dé ilẹ̀ ìlérí rẹ̀ gbọ́ ìwọ tó ń gbọ́ mi o nílò láti dé ilẹ̀ ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó yẹ kó dé tó máa fi níláárí lónìí kó kọjá lọ kọjá lọ síbẹ̀ lọ níláárí lọ́dún àlùyọ lọ níláárí lọ́dún àlùyọ lọ níláárí lọ́dún àlùyọ wàá rí àánú gbà lórúkọ Jésù wàá rí àánú gbà ní gbogbo ọ̀nà wàá rí àánú gbà àánú ni o bí àánú bá darapọ̀ mú ohun tí ò ń ṣe bẹ́ẹ̀ ni wàá máa ṣe ní àṣeyọrí torí pé òun gbọ́ mi wàá rà àánú gbà lọ́wọ́lọ́wọ́ lọ́rí àánú gbà lórúkọ Jésù ìwọ tó ń gbọ́ mi tó ń ṣe ẹ̀ prógrámù yìí lọ́rí àánú gbà agbára tó sun ọmọlẹ̀ gágá bẹ́ẹ̀ ni adé ha Jẹ́ríkò mú gágá ọjọ́ kan Jẹ́ríkò dẹ̀ rí ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ni odi tó odi yẹn dẹ̀ wò lónìí odi ayé rẹ tí ò jẹ́ kí ire tí ò jẹ́ kí ohun rere kó farahàn nínú ayé rẹ lónìí odi yẹn wó owó ah. lulẹ̀ awó lulẹ̀ awó lulẹ̀ awó lulẹ̀ awó lulẹ̀ awó lulẹ̀ awó lulẹ̀ bàbá yẹn dẹ̀ ń ṣe àmì bàbá bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe lórúkọ Jésù àdúrà tẹ̀yìn náà kó gbà orí òkè yìí ó yá develop lórúkọ Jésù àní kó develop orí òkè yìí kó develop ẹ̀yin tẹ̀dẹ̀ tó ń ṣe àmì yẹn náà lónìí kẹrí àánú gbà ah. iṣẹ́ kọ́ lówó ṣùgbọ́n ohun tẹ̀yìn bá ṣe tó bá ti rí àánú gbà lórí rẹ̀ ó ti tán nìyẹn yẹn lórúkọ jésù ẹ̀rí àánú gbà orí òkè yìí ọ̀yà lọ dìde lórúkọ jésù àní kó lọ dìde lórúkọ jésù lọ dìde ìyanu ọlọ́run kó ṣẹlẹ̀ kẹrí àánú gbà ògolúwa bú jáde ìrànlọ́wọ́ dìde ìrànlọ́wọ́ dìde ìrànlọ́wọ́ dìde ìrànlọ́wọ́ dìde ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o ó ti tẹ bẹ́ẹ̀ ajagata fi so ọmọlẹ̀ lónìí kó já lónìí àní kó já lónìí àní kó já lónìí ìrànlọ́wọ́ dìde ojú òde ní tiẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmì lórúkọ jésù ẹ ṣe gan mo fẹ́ kẹ́ máa bá mi share programu. yìí today is your day èní ní ọjọ́ ayọ̀ rẹ so ẹ bá mi share káàkiri ó ti dáa fún yín so a tún máa máa pàdé ní sídíò ó ti dáa fún yín lórúkọ jésù